nítorí ìbára sọ̀rọ̀ ní ààrẹ nínú àhàdìsà nàbí sallallahu alaihi wasallam wọn náà ni hadithi hadith tó ní ṣe pẹ̀lú alwasiyya alwasiyya alwasiyya tí wọ́n ń pè bẹ́ẹ̀ ni ìkàkọ́lẹ̀ kí èèyàn péyàn ní àkọọ́lẹ̀ tí ó di kọkalẹ̀ pé àwọn tí òun jẹ ní òun ni àbí àwọn tí dúkìá wọn ń bẹ mi ọ̀nà má jẹ jẹ lówó. wọ́n lè gbé wọ́n lè gbé nǹkan pamọ́ sí yàn lọ́dọ̀ lè gbé nǹkan yàn ẹni eh, wọ́n lè fi nǹkan pamọ́ sí yàn lọ́dọ̀ èèyàn náà lè ní lọ́dọ̀ yàn èèyàn náà lè ní lọ́dọ̀ yàn pé tí yàn fi pamọ́ sí yàn lọ́dọ̀ <coughs> bí èèyàn lè lọ́wọ́ lọ́wọ́ tí wọ́n yà yàn wọ́n ẹ̀sìn àbí èèyàn náà lè lọ́wọ́ tó yà yàn lọ́wọ́ tí wọ́n lọ́wọ́ sá àbí náà ni tí yàn bá kọ́lẹ̀ wípé báyìí ọlẹ́tọ̀ báyìí lórí mi o ọlẹ́tọ̀ báyìí lórí mi èmi náà ní ẹ̀tọ́ báyìí lórí lágbájá mo lẹ́tọ̀ báyìí lórí lágbájá àkọọ́lẹ̀ mi tí a máa wá sí àsọtẹ́lẹ̀ wọn lè rántí kọkalẹ̀ mi bẹ́ẹ̀ náà ni ọ̀kan nìyẹn ẹ̀kejì ni pé àsọtẹ́lẹ̀ tí wọ́n máa ń kọkalẹ̀ yàtọ̀ nìyẹn ntí èèyàn bá sọ pé èèyàn fẹ́ fún lágbájá dákanú dá mẹ́ta owó yẹn èèyàn fẹ́ fún lágbájá èèyàn fún làkàṣègbè lẹ́yìn tí ọ̀tọ́ sí ogún yàn ni o náà lè ọ̀nà ṣìyẹn fún. so alwasiya aqdam tujib haqqan fi suluki aqdam ba'da mutihi niyabatan anhu so bá lọ sí ṣe donation pé wasiya lọ́nà àdàkejì yìí ni o lọ́nà ìyànnì ọ̀sẹ̀ àtìkísí méjì àtìkísí méjì èyí tí wọ́n sọ tí wọ́n kọ́lẹ̀ lẹ́nu yàn pé dájájá ní ẹ̀tọ́ lọ́dọ̀ mi ó dùn kápá mọ́sí lọ́dọ̀ lápẹ́jù rẹ̀ àbí ẹni tí mi náà dùn kápá mọ́sí yẹn sí lọ́dọ̀ àbí mo nílé ní kìnnìkan pé mo nílé ní àdìdì báyìí mo nílé ní báyìí mo nílé báyìí irú ilé wo ni two bedroom four bedroom two bedroom lọ́gbà so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mẹ́ra wọn àti ilẹ̀ nílùú báyìí nílùú nílùú báyìí lápèjúwe so that bẹ́ẹ̀ náà ni àbí lágbádá mo lọ́wọ́ tí tí wọ́n fẹ́ fẹ́ fún wọn jẹ́ ń gbèsè báyìí báyìí báyìí báyìí àbí àlàkàtìgbè ọ̀nà jẹ́ ń gbèsè báyìí báyìí báyìí ṣe rí ẹ̀tọ́ tí ẹnìkan bá ń lórí yàn àsọtẹ́lẹ̀ yìí wọ́n sọ ìpè tí wọ́n kọ̀ kalẹ̀ lẹ́nu ni wọ́n kọ̀ kalẹ̀ lẹ́nu ni wọ́n gbà kalẹ̀ lẹ́nu tí wọ́n kọ̀ kalẹ̀ ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ yẹn ni torí pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ kò ní nù kò sì ní lọ lọ́fẹ̀ẹ́ tí ẹni tó bá lẹ́tọ̀ọ́ lórí mi tí wọn bá fi lè kú bẹ́ẹ̀ tí wọn bá ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́ bẹ̀rẹ̀ ní àpótí bẹ̀rẹ̀ sí ọlọ́run ọlọ́wọ́ bẹ̀rẹ̀ fún anábì sọ pé sallallahu alaihi wasallam nafsul mu'min marhunatun bidaynihi hatta yuqda anhu aw kama qala nàbí sallallahu alaihi wasallam hadith sunan ẹ̀ẹ̀mí mùsùlùmí mọ̀mìnì tó kú mọ̀mìnì wọ́n fi gbèsè tó ṣe tó jẹ lómi wọ́n fi dọ́gbò mi o ìyẹn ni pé ẹ̀mí rẹ̀ ò ní kò ní kò ní ṣe kí ni kò ní gbọ́ níbi mùtọ́lábà níbi pé ká máa bẹ̀rẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tó tó wà lórí ẹ̀ ká máa bẹ̀rẹ̀ ẹ̀sìn ọ̀ǹtẹ̀l tí wọ́n fi san gbèsè fún un wọ́n ti bá sunday ayé àwọn tó kù mẹ́rin nínú fámìlì ẹ̀ nínú àti olùgbọ́n ẹ̀ nínú abẹ́ni tí òtọ́ sójú ọ̀tọ́ pé ah, ó sákàn abẹ́ni tó pé nínú mùsùlùmí wọ́n bá fẹ́ràn ètò ìtọ́lọ̀ pé á ah, ẹ̀tọ́ àmọ̀pẹ́ lágbájá bẹ̀rù kò sí san fún lágbára àbí lágbára ní kò san èmi sì lówó kí n bá san kọ́lá kọ́ mọ̀ sùn màmí tó ní wọ́n fi sa àrísà rẹ̀ torí pé ẹ̀mí ló ṣe kíni mà á lakọ̀ mà á lakọ̀ tó lè bẹ́yìn jù yóò wá mà á lakọ̀ oníwàlú náà nù tí ọba tí ọba lẹ́tọ̀ọ́ sí náà tẹ́ pé ọlọ́run ò sí lọ́mọ náà kò sí kíni oníwà náà lọ́sùn náà kọ̀ ní láti dẹ́nà wọ̀ títí náà ti sùn gbèsè fún. bí ó ṣe jẹ́ pé ikú shahid ó ṣe tó ikú kẹ́hìn òkú shahid kó kú sógun láti pé ń da àwọn àtàkì àmìlógún títorí tọ́lọ́ títorí kí sáàmù fi lè gbòòrò kí ó fi lè lékè. tí wọ́n bá fi lè pa ẹjọ́ máa pa sógun shahid inú ikú ìfà kánú ikú ìfà ikú ìfà ikú shahid. tẹ́ẹ̀mì yẹn bá ní ẹ̀kílá ọba jẹ́ kótó tọ́lọ́ ọba ní o tí ó sì sọ́jọ́ ń sá pé òun fẹ́ fi ẹ̀mí rẹ̀ script láì láì ṣe ẹ̀ṣẹ̀yà lórí àti rẹ̀ tí ó sì ta háyé táwọn ìjọ ní ìpínlẹ̀ mùsùlùmí. náà bó ṣe láti pín tó anábì sọ pé sọ̀rọ̀ sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ lè ṣe hẹ́ẹ̀dì kúlù ṣe ilà dè gbogbo gbèsè gbogbo tí ẹni tó bá kúkú ṣàhẹ́dì bá tó bá kú ikú ṣàhẹ́dì ẹni tó kú sọ́gun òkè ṣe ṣàhẹ́dì ẹni tí iná bá jó ẹni tí ẹ̀ẹ́ kí ni ẹ ti ń pè ẹni tí ó jẹ́ pé àwọn náà náà adájọ́ mi sùn náà kìí ṣe gbogbo adájọ́ tí n tọ́lá kótó gbọ́n nínú mi alhariq alghariq ẹ̀dẹ̀ bàbá ẹ̀ mọ̀kúrì náà so anabi wa sọ sọ wọn fẹẹ gbogbo kọ bá ṣe jù ní ẹni fún mi tẹ sábẹ ẹni ilà dẹyìn àbí tó bá ti dẹyìn gbèsè so kò ní ẹkọ kò ní gbọ kí sọ sàn gbèsè láàrin náà sábẹ ẹni lọ́ọ́ jẹ́ pé ìmọ̀ sọ̀tọ́tẹ́lẹ̀ tí wọ́n kọ àkọọ́lẹ̀ lórí eléyìí òdodo àwọn náà yẹn ní. ṣùgbọ́n àkọsílẹ̀ kejì yẹn ń pè ní kí wọ́n tí wọ́n gbàdé mọ̀ tí wọ́n kọ́lẹ̀ kí wọ́n tó kú. òun ní tí wọ́n fẹ́ bóyá wàsíyàtò tàbárọ̀rẹ̀ wàsíyàtò tìbà wàsíyàtò ẹ̀tọ́ ìtí wọ́n fẹ́ bóyá ìtí wọ́n fẹ́ bóyá á ah, ọlọ́run kẹyàn dúkìá yẹn pọ̀ ó lè kí ní olówó á ah. ó ní wàsíyà òun láti wàsíyà lówó òun ọ̀yà ìdákùn ìdá mẹ́ta owó òun kí ní ẹ̀jẹ̀ mílíọ̀nìà mílíọ̀nìà ó ní hundred million hundred million àbí ó ní two hundred million three hundred million ẹgbẹ́ mílíọ̀nìà náà sànù so ó ti kó ń ta sàn ní àná mílíọ̀nìà náà tọ́ ọ wá ní á pé ká sọ pé one hundred million ló ní lọ́wọ́ rẹ̀ sì wọ́n wá sọ nígbà tí wọ́n sọ wá sọ nǹkan ah, ní yàtọ̀ sí pé ẹnìkan jẹ́ gbèsè díẹ̀ gbèsè kan sọ àbí kò sí ọlọ́wọ́n méjì sí gbèsè kò ní ẹ̀kan ṣùgbọ́n two hundred million yìí àbí two hundred million tiẹ̀ ní lọ́wọ́ rẹ̀ dín dọ̀ wọ́n wá ní ó yẹ kó ń ronú o kó wọn ní nǹkan tó ń fi ẹ̀bùn nínú owó wọn tó ń ní tàbọ̀rọ̀ tó ń donate torítọ́ lọ́wọ́ bá fún yàn àbí fẹ́ni tó bá tọ́ sí àbí fẹ́ni tó bá tọ́ sí kí o mọ jẹ́ pé nítorí ọmọ lọ́lẹ́ bá lọ́dọ̀ ọlọ́run bá mi torí ogún yìí tó bá kú sílẹ̀ àwọn tó tẹ́lẹ̀ tó sógun wọn jogún olóòótọ́ ṣùgbọ́n nítorí wọn bá ṣe kíni tí wọn bá ti bẹ́ẹ̀ ní ọmọ ajé kan tó ń nìkan lọ́dọ̀ lọ. ọwọ́ rò pé kí ni òun ni yóò mú da kàn dá mẹ́ta owó rẹ̀ kò ní pọ̀ bẹ́ẹ̀ lọ ó lè má tó bẹ́ẹ̀ ǹdán ó ti dákòrò rẹ̀ owó rẹ̀ three hundred million kí ni ìdá mẹ́ta ìdá kan ìdá mẹ́ta o yẹn hundred million hundred million àpọ̀jù ní two hundred million nínú three hundred million kó fi ṣètò lọ́wọ́ bá ń bẹ̀. ó lè má sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ó bá tẹ̀ wá sí kọ́ má di ìdá kan ìdá mẹ́ta lọ. hundred million kọ́ wá ní lákòjú rẹ̀ àgbèrè kan bẹ́ẹ̀ pé wọ́n fẹ́ kọ́ mọ́sáṣí bá fi tọ́pọ̀ ní mọ́sáṣí rẹ̀ bá five million ní bá eh, eh, ten million ní àbí twenty million sómi wọn lẹ́mìnà ẹ̀yọ́ fún àdìdè wọn wọ́n sẹ́sìn kí wọ́n kọ́ kalẹ̀ ẹ̀sìn kí wọ́n kọ́ kalẹ̀ ẹ̀sìn torí pé tí àwọn bá ṣe kalẹ̀ ó lè má fèsì mọ́ àbíkọ́ máa lọ àbíkọ́ máa fa tìkọ̀tìkọ̀ kò sí ẹ̀ka tó bá ti sẹ́kìndé wá ti kíní wá ti yọ nu dúkìá rẹ̀ ásán ó sì yẹ lé nǹkan ọ̀sẹ̀ sábẹ̀ àbíkọ́ yẹ pé ó sàtẹ̀tì kọ́lẹ̀ gbé wọn tẹ̀sí ọkùnrin sábẹ̀ pé tó bá kú owó rẹ̀ lè jù bẹ́ẹ̀ lọ àbí ó sì lè dínkù mọ́gàkà ń pẹ́ pẹ̀lú ìkàtàkùn yìí tó bá ti kìnnìkan ń pàtàkì yìí sọ yóò láti sọ pé irú kaba yìí bó bá tẹ̀ kún kan tó bá pé owó bá ti wọ́n ju bẹ́ẹ̀ lọ tí wọ́n ti ń kọ́ mọ́tà sí ó ti jù bẹ́ẹ̀ lọ. ó lè fi kọ́ mọ́tà sí bòmí wọ́n lè fi kọ́ mọ́tà sí bòmí. tọ́ ní kúkúrú à ń sàpèjú èrò ṣùgbọ́n ẹ̀sáṣẹ́ rẹ̀ ru irú kí wọ́n ti ń pè ó kù bá kú ní tí wọ́n kọ́ mọ́tà sí èrò wà sí àyẹ̀wò ẹ̀kínná ń tọ́jú ẹni so ṣùgbọ́n èyí tó bẹ́ẹ̀ ṣe tó bẹ́ẹ̀ ti wọ́n di ọlọ́run bá wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá jọ gbèsè tó bá jọ rẹ̀ lọ́tọ̀ sódò nítorí tí wọ́n tún ṣe ni tí wọ́n bá ti palẹ̀ rẹ̀ mọ́tá tí wọ́n tọ́jú ìgbà ṣòjọ́ tí wọ́n yọ ọdún palẹ̀ rẹ̀ mọ́ ní dúkìá rẹ̀ tí ọba tó ń tó kọlọ̀ tí ó gbélé ìkàlẹ̀ nípa ìgbà bí wọ́n tó lè gbọ́n nípa ìgbà bí wọ́n mùsùlùmí nígbà tí wọ́n dúkìá rẹ̀ ìtọ́jú tí wọ́n ṣe ni wàásù yá kí lọ́sẹ̀ tó gbogbo dákànnà dáná tàfẹ́ yọ ọ́nà rẹ̀ tó ní káfí kọ́mọ́tà àbí kọ́ni káfí gbẹ́bà o àbí ordinary kànga àbí kí wọ́n fi wọ́n fi sànù ẹ̀ tí wọ́n rẹ̀ káfí tọ́jú ọmọ orúkàn dákànnà dáná tàn káfí pé ìmọ̀lẹ́ mẹ́rin pé àwọn títẹ̀ lè tọ́jú àwọn ọmọ orúkàn mi o ọmọ orúkàn sùnmí àbí àwọn ọmọ orúkàn bí àwọn opó sùnmí àwọn opó sẹ́yìn pé tó pé bá ti lọ́kọ ó ti kó lóko nù àwọn opó ọ̀tọ̀ ní so bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwọn àbáwọn aláìní àwọn aláìní so that àbáwọn ọmọ tán ń kéwú ń ha Quran ń ha sunna ń ha kọ sharia àbá àwọn yẹn àbáwọn ọmọ tí wọ́n lọ school ní mùsùlùmí ní ọmọ tí wọ́n ń ṣe ní school lẹ́sà nǹkan lọ lè ṣe nǹkan nígbà lọ ṣeré lọ́kùnrin lóbìnrin lẹ́sà nǹkan ṣe kọ́ọ̀sì dáadáa so so that àwọn yẹn tó ń tàn wọ́n ọ̀nà tàṣà kẹsẹ̀ kí n san ẹni tí ò ní project ẹni tí ò rọ project san ẹni tí kò rọ school fees san ẹni tí ò rọ kìíní àbí ẹni tó tẹ́ ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí iná ọjà ti ní ìdákanjá mẹ́ta owó àwọn tó bá sí àwọ ọkùnrin tí wọ́n pé òòró ó ṣe pé kìíní ẹ̀sìn àwọn lọ́wọ́ àbáyọ̀ tí wọ́n pé ó lọ́dọ̀ ọkọ̀ tí ẹ̀sìn àwọn lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olóṣìṣì dáadáa ó ṣe anybody ló lè sọ̀rọ̀ sí ìyàtọ̀ ṣùgbọ́n kọjá pé ẹni wọn kò lẹ́tọ̀ọ́ sí ogún yàn kò lẹ́tọ̀ọ́ sí ogún yàn kọ́lá kí wọ́n ti ṣe wà sí ìyàtọ̀ ẹnìkan pé àbáyá síkà kan bẹ́ẹ̀ nǹkan èèyàn ti wà sí ìyàtọ̀ ẹnìkan lẹ́sà náà tòótọ́ lọ ètò ọlọ́mọba ní kíkùn ọ̀yà sí tiẹ̀ ọ̀yà ìdá kan dá mẹ́ta wọn ẹ mú nínú ìdá kan dá mẹ́ta tó bá ti pọ̀ sí bí ìdá kan náà sì ni mo fún ọmọbìnrin yìí bẹ́ẹ̀ pé wà sí ìyàtọ̀ kò lẹ́tọ̀ọ́ sógún yàn ṣùgbọ́n tó bá yẹ pé ọmọbìnrin kí ẹni ọtí padà kú ikú padà yá mọ́ ọ padà wá fẹ́ obìnrin nǹkan tó wá fẹ́ lẹ́yìn ìgbà tó ti fẹ́ kán ti ló ìgbà tó lọ ni wọ́n lò òun náà ti bímọ ó ti àbí kò bímọ ọkùnrin wa kú sẹ́yìn pé obìnrin wọn ti wá ní ẹ̀hìn ìgbà tó ti wá sí ìyá yẹn ìgbà ńkọ́ la wò ìgbà tí tí ọ̀rọ̀ rẹ̀ padà jà lẹ́yìn ìgbà òun ó ti dìyàwó nù obìnrin padà jẹ́ ní náà òní sọ pé àsọtẹ́lẹ̀ ń gbọ́ pé bàbá alágbádá sọ àsọtẹ́lẹ̀ àbí kíní wá sọ àsọtẹ́lẹ̀ wọ́n ti yóò ń kọ́tọ́ di ìyàwó mi lákòjú rẹ̀ so kò ní tásíwá sí àmì kí ni ó ṣe náà yóò jogún lẹ́sàn mi so tó bá jẹ́ pé ẹni tí ọlẹ́tọ̀ọ́sógún náà ni ọlẹ́tọ̀ọ́sógún ọyà kọjọ bùkà wà jọ ọwà gba ẹ̀sìn mi ẹ̀sìn kristianity ni àbẹ̀sìn jù ni àbẹ̀yìí kéyà ẹ̀sìn mi ní àwọn ẹ̀sìn rọrùn ọwà gbà ọ̀dọ́rà sẹ́yìn pé kò lẹ́tọ̀ọ́ sógun mọ́ mi kò lẹ́tọ̀ọ́ sógun mọ́ kò lẹ́tọ̀ọ́ sógun mọ́ so irú ẹni o ìgbà tí ọ̀lẹ́tọ̀ọ́ sógun mọ́ bí ọba tó kú ló ti ló ti ya ntọ́yà ntì ọ̀nà kọ́ṣọ́ ẹ̀ bẹ́ẹ̀ ó ti fẹ̀sùn sáà ń bẹ ọ̀nà kọ́ṣọ́ ẹ̀ bẹ́ẹ̀ tó bí ọmọ ti bí mùsùlùmí báwọn tí wọ́n ń tíráì pẹ̀lú ẹ̀ lókọ́tà gbàgbé kọjá sáàmù náà wọ́n tàbí àwọn ọdún wọ́n tẹ́ mẹ́tì kòtò jogún kò sírò àánú kàtà ẹlẹ́sẹ̀ kòtò jogún. tọ́ bàbá àwọn wa ní ọ̀dà ìbá ọmọ náà sáà ní ọkàn bí kèntè ní ọkàn ya kèntè ní wọ́n sì wà sí ìyà fún nínú ìdá mẹ́ta ní wọn kan fún báyìí. tí ìrora ni bàbá àwọn bá kú ọmọ ọ̀dọ́rọ̀ béèrè ogún torí pé kò lẹ́tọ̀ọ́sọ́gún wà sí ìyà tí bàbá ṣe é lẹ́ẹ̀ pé kí wọ́n fọnù dúkìá wọn ni wọ́n kà fún un tí ò ní dákan dáadáa tà lọ ọkọ̀ jù àbí kò tẹ̀ mọ́tò bẹ́ẹ̀ ní ọ̀dọ́ mẹ́ta kan yọ fún bẹ́ẹ̀ tí àbábá ni wọ́n yọ fún ọ̀nìká náà máa jẹ́ tiẹ̀ ọ̀dọ́dọ́ máa pé ogún tòun náà ń kọ́ àti kí wọ́n rárá ó ti ọmọ dúkìá tí ọba rántí rẹ̀ tó ti wà síyà fún bí ọba ti wà síyà fún kò lẹ́tọ̀ọ́ sógún ẹbí ọba ti wà síyà fún lẹ́tọ̀ọ́ níwà síyà fún tí náà so bẹ́ẹ̀ ni àwọn ẹni tí wọ́n tún fẹ́ jogún ah wàsíyà náà lẹ́tọ̀ọ́ sí rárá ìyẹn lè ṣe wàsíyà wọn torí pé ẹ̀gbọ́n wàsíyà rere ìyẹn lè kẹfẹ́rí gan náà nù kẹfẹ́rí á nù dámẹ́ta owó ohun tó ń ní o ẹ̀yọ́ ń bẹ ẹ̀kún kẹfẹ́rí lágbájá ọjọ́ kristian ọjọ́ jù ni ọjọ́ kẹfẹ́rí mi tẹ́lẹ̀ pé báyà eléyìí irú wàsíyà kejì yìí mandubun ilayha èyí ò sì kìnnì kì í sọ̀rọ̀ yẹn mandubun ilayha mandubu mandubu sódà kì í sọ̀rọ̀ yẹn torí pé kì í ṣe yàtọ̀ sí wàsíyà kọ ẹni tí ọba ṣe rẹ kejì kì í ṣe pé àwọn máa sọ kó ṣe lọ ìtumọ̀ ẹni kankan mà dájọ́ tó ti yé ǹdọ́ ojú ẹjú lọ kí wọ́n wá ní wàsíyà àtẹkẹ́jì àtẹkẹ́jì wọn ṣe kókó àpapọ̀ nǹkan ní sọ̀rọ̀ yẹn wọn àti ẹni sẹ́rẹ́ kejì wọn ṣé sọ̀rọ̀ yẹn òun náà dáa torí pé tí à ń ṣe tó ṣe torítọ́ náà bá ó fi hàn tuntun náà àbí tó gbé fájòjì kan àbí tó ṣe lójú ẹ̀ torítọ́ náà bá oní ọmọdé lẹ́sàn-án lọ́dọ̀ náà tó bá ti kú kò sẹ́ni tí wọ́n rántí ìkàbá wọn ọlọ́bí ẹni tí ó di ogun tí wọ́n máa ń rántí wọn pé ogun táwọn jẹ lọ́dọ̀ bàbá wọn táwọn jẹ látara ìyá wọn yìí o káwọn ṣe nǹkan báyìí kalẹ̀ fún bàbá wọn lọ́dọ̀ ọlọ́mọdé bá wàláì olójú nínú ọmọ nínú ìyàwó kátó aṣọ pẹ́ẹ́n tó dìnnà sí wọn tó jẹ́ pé ìkànkan lọ́jọ́ kan wọn kò jọ̀gún nígbà tá ààrẹ tó súnmọ́ lọ́kùn tó lè jẹ́ lọ́wọ́ lè jẹ́. ọlọ́dún ní àbá tí wàá ṣe ẹlẹ́dàá màjá ṣe yàn ní sì sàkójú ẹ̀ nínú tó ṣẹlẹ̀ ń sọ pẹ̀lú àwọn ọlọ́ọ̀bà inṣàlọ́ tà. so ọ̀rọ̀ wà síyà yìí ṣẹ̀rí wa kàkún ṣẹ̀rí àṣekún ó kàkún ó kàkún gan o tí ẹ̀ bá ní ìdákan náà mẹ́ta ẹ̀ bá ṣe fún lábẹ́bẹ́ wọn ti báyìí wọn ti báyìí etí ọba dá níbẹ̀ ni wọ́n tún ṣe nítorí bá da túláàsì kí wọ́n lò tó lọ́ pé ní ń bá adé wa sórí àtìmù yóò sì di ha àwùdá yìí ọlọ́run tó ń dákọ̀ wá sí àkótó dákọ̀ gbèsè tó yẹ kó jẹ́jẹ́ ní kéèyàn sáré lè jẹ́ àlejò náà lọ́wọ́ fún yàn kéèyàn bá jọ máa jẹ́ bá adé wa sórí tó sún náà di ha àwùdá yìí ní bá adé wa sórí yóò sọ́ di ha àwùdá yìí ọlọ́run ọba ó sọ dára kọ wà sí ọlọ́nà rẹ̀ tàṣíwájú kó tó dákọ̀ ọbẹ̀rẹ̀ sí ẹni pé ẹni tí wọ́n bẹ̀rẹ̀ ni pé tí wọ́n bá ti sunday náà kéde pé wà sí alẹ́kọ̀ọ́kọ́ yọ ìjọ ìjọ ìgbìyànjú ọlọ́run bá lẹ́kọ̀ọ́ yọ èyí tó ń jẹ́jẹ́ sí ọ̀rọ̀ yẹn rẹ̀ lẹ́kọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé só ní gbèsè tí ìtọ́jú ọ̀sán tó bá ti sọ ní ọmọdé kan tó bá dàgbà kan lọ́mọ tó ń gbèsè ọ̀sán lọ́dẹ lówó kòtò bá ẹ bá níbi sinmi ọ̀sẹ̀ lórí tẹ́lẹ̀ tó bá ti ń gbèsè ànájọ ní kínú sinmi sọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn fi sàn gbèsè tábà ti ṣe ànábì ẹni kí wọn sọ̀tún ìsàn gbèsè àwọn òdìsí dáadáa kọ́nà kọ́ sọ ọdún àmì gbèsè mo ta mi dá ń gbèsè tí kọ́nà bá san àti ọjọ́ mùsùlùmí ní ìsàn gbèsè kó tó aláàmì pẹ̀lú halálẹ̀ kó ní haram ẹ̀ kó yóò sùn wá lọ́rọ̀ fún ibi pẹ̀lú pẹ̀lú dúkìá àdúkìá tó jẹ́ halal tó ga tó lábàá kan kó yóò wá lọ́rọ̀ kó mi àdúgbò kó mi ìdùkún kó mi ìdùkún tó bá yàtọ̀ sí. náà tó bá rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ so etí wọn fi tí wọn dáná aláàfin dàpọ̀ ọ̀sí àtiwájú ṣe ni pé torí pé àwọn tí ó jogún ó dún wọn máa sábà ràn kankan ó dún wọn sábà máa ràn kankan sí ogun ogun ogun tí ọgbọ́n tí wọ́n jogún rẹ̀ wọ́n lè mọ́rọ̀ wá sí àyè tí àsọtẹ́lẹ̀ tí wọ́n gbà lẹ́nu tó ń tọ́kọ kalẹ̀ idan kan gana ta won e se ba ya ko mata ji e se ya zuna da bela lawo e na da bela lawo e se ba ya se ba ya se da ba yi to ma din na da ma da ma wani na ka kun da ne kin bí rẹ ṣiṣẹ́ máa tẹ́ ẹ pé ọjọ́dọ̀ ẹnìkan ọjọ́dọ̀ rẹ̀ àdàdọ́ kan ṣe pé kínní àbí ọmọ tó wù ní kí ẹni máa wọn láìkẹ̀ kápá wọn láìkẹ̀ kí wọ́n ní ah, inú tó ọlọ́sìn kápá wọn náà lápẹ̀jù rẹ̀ wọ́n ní dúkìá ẹ̀ máa wọn fún ọmọ tó wù nínú dákan dára táwọn káwọn ọmọ àwọn ọmọ ìyàwó kan máa fi hàn kí ni ó dọ́dọ̀ bàbá wọn ó jẹ́ olófẹ́ sòdò ó tún ké olófẹ́ sòdò bá ní ọgbà ọmọ àlè tì kíní kan kódà kí o lẹ́yìn ọba máa máa ṣẹlẹ̀ àbí kó jó lówó kan pé pé ó ṣe ó ṣe ọ̀sí àfọ́kàn náà ẹbí tí ò lẹ́tọ̀ọ́ sógun àbí kí wọ́n ti kí wá ní èyí ọba àwọn aláǹkà máa ń hẹ́pẹ̀ lẹ́yìn ọlọ́run nígbà tí ẹ̀ ń jẹ láyé kí ó náà gbà kò sí nǹkan tó dà àwọn táwọn jogun àyà afá àkílẹ̀ rí ẹ̀ka fún wa àwọn ọlọ́mọ ajogun الوارثون من الرجال نجي بالإجماع نوى بالتفصيل الوارثات من النساء نوى بالإجماع إجلاء المثل بالتفصيل آية قاتل لكن لا لا لا لا لكن لا لا لا òsín bẹ́ẹ̀ alága kò kẹ́ẹ̀dì dọ́ǹsìn kẹ́ẹ̀dì dọ́ǹsìn wọn lẹ̀ sí bẹ́ẹ̀ so ó tọ́ ní ká máa ṣe lóun ká máa tún ká ní tí ó sì lẹ́kọ̀ọ́ máa fún òsín bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ní wàásù máa ń bàbá ti kọ́lẹ̀ pé bàbá alágádá àbí alágádá àbí àbúrò àbí kìnìkan tí ọlẹ́tọ̀ sógun yìí ìdá kan dáná tẹ̀ fún abẹ́ fún àwọn fámìlì tí ọlẹ́tọ̀ sógun àbí ẹfun wọn bẹ́ẹ̀ ẹni sọ pé kí ló tún wá kàn sí kìnìún bẹ́ẹ̀ wọ́n sí àkìnì lórí olóyè bá máa ṣẹlẹ̀ wọn náà lọ́lọ́ fi ń dákọ̀ wá sí àṣewájú kó tó dákọ̀ jù tó dé pé ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ mo gbọ́dọ̀ ti palẹ̀ náà mo tó dé lè dèṣẹ̀ mo tó san àbí tó ń tẹ̀lé pé tí ó san ń bẹ́ẹ̀lẹ̀ àbí ẹni tí yóò gbé fún nínú kan máa ń ṣẹlẹ̀ amálùkọ jìnnà ọ̀rẹ́ ẹ̀gbọ́n tó súnmọ́ ìgbà dákọ adé tó ṣẹlẹ̀ dákọ àgbà dá tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ọdún kan ṣàmù ọmọ kò tó gbé ọṣẹ tọ tí èèyàn bá ti wá ṣe báwọn so ti ń jẹ wàásù yá mi ó wá láǹfààní torí pé ẹni tó ṣe òun ó ti dúkìá lẹ o nínú tí àwọn ọmọ ìbẹ̀lẹ̀ bá ọlọ́run dáadáa tó bá ṣe torítọ́ ọlọ́run yẹn má ṣe torítọ́ ọlọ́run ni. ìgbà kéèyàn wá téèyàn wá sọ́ra ẹni tó bá ti wà sí àti ẹsẹ̀ pé àwọn ẹni tó ń kó àlè káàkiri nínú olówó àbínú àti ẹsẹ̀ àbínú àti ẹ̀kọ́ ìgbàdúmọ̀ tí wọ́n ti dùn náà káàkiri tí wọ́n ń sàbúrú káàkiri. ṣe pé ọdún tó wá sọ pé ìdá kan ìdá mẹ́ta àbí inú ọjọ́ dúkìá wọn fún wọn fúlà fún alágbádá àbí onítìjú àbí ẹgbẹ́ lásìkò ní ọdún kọ́ṣà ní ọdún tó jẹ àbáwọn mìíràn ni àbáwọn akẹ́kọ̀ọ́ ibi tó ń torí kò sí torí torí torí ọlọ́run kọ́ ló fi fún kan torí ìrora mi jágbọ́n ṣe mi so ọ̀nà kan ṣùgbọ́n alẹ́ ní kúrú bọ́lá wọ̀ sí àbẹ̀ṣe níwọ̀n bá níwọ̀n bá níwọ̀n bá lẹ̀ pé káàtó lè ká fún iná mi so ọlọ́run wá anabi sọlọ sọlọ wọn sọ ní hadith ibn umar radiyallahu anhu wọn sọ sahaba pé muhakumu muslimin lahu shay'un yusufi yabis lalakai إلا وصيته إلا وصيته مكتوبة عنده مكتوبة عنده gbogbo mùsùlùmí èké mùsùlùmí tó jẹ́ pé ó ní kankan wọn fẹ́ẹ́ sọ àsọtẹ́lẹ̀ bí bẹ́ẹ̀ wípé báyìí báyìí ní ẹṣẹ báyìí báyìí ní ẹṣẹ irun nǹkan ní tọ́jú lẹ́pẹ́ báyìí báyìí ní ẹṣẹ ẹ̀tọ́ nípa ẹ̀ṣẹ̀ báyìí adọ́ta tẹ̀lé wà sí àyè yàtọ̀ sọ́rọ̀ tó owó ntọ́fẹ́ bóyàn tó fẹ́ ṣe ojú ẹ̀ inú dúkìá tó ọjọ́ ìdá mẹ́ta lọ àdìkó sì má so bẹ́ẹ̀ yàtọ̀ sí yẹn báyìí báyìí báyìí báyìí adọ́dọ̀ tẹ̀lé ní tó kù báwí kó tó sọ kó tó dò kú yẹn lóòkùn ìgbà tó yẹ pàtó tẹ́lẹ̀ yẹn ó sì máa wá kíkọ́ tí ọ̀ bá ti takò lọ́lọ́wọ́ bá ní o bíi pé kó sọ pé tóun bá kú ẹ má dáná o sóye ẹ má dáná o ẹ má rò kọ ẹ má ṣe kíní o ẹ má ṣe ẹ má ṣe ẹ má ṣe pé jọ níbi ọkùnrin ẹ má jẹ́rẹ́ kínní so ọtún lákọ̀tẹ́lẹ̀ látòjú rẹ̀ ó sì ti mọ̀ pé wọ́n sàn sílé ilé tó ń parí kínní wọ́n lè máa ṣe ẹbọ lára wọn àbí wọ́n padà fẹ́ pé wọ́n padà kọ́lé lóhùn lórí àbí wọ́n padà ṣe exception sílẹ̀ àbí kò débi tí wọ́n wà àbí kí wọ́n padà kọ́dà lómi ìwọ́ kínní ẹ̀ ibi kẹ́tù náà bìyà bùkátà wọ́n padà máa ń ṣe wọ́n padà máa ń ṣe lé ọkùnrin àdúgbò tó ṣẹlẹ̀ ó ti àmàlà ẹ má sàn sílé o nítorí àti ń ṣẹlẹ̀ torí conditions ni torí pé tí ọba ti ó tọ́ kí wọ́n sùn kí wọ́n bá sàn kó sílé ìyẹn ló sọ pé haram làwọn ilé ìsìn ó tọ́ tí ọba sàn condition sí àti kà dáadáa pé kì í sọ ṣùgbọ́n rògbò náà tí wọ́n sọ kó sí tọ́lọ̀ dàdí orí pé tí ọba tí àwọn ọdún tó lè fa kínkì ọjọ́ haram ọjọ́ adúsán ìdánilẹ́kọ̀ọ́ wa dáadáa náà kọ̀rọ̀kọ̀rọ̀ ní mọ̀ nìyẹn tọ́ba ọdún wa sọ bẹ́ẹ̀ tí wọ́n ń kẹ́ ẹgbẹ́ ọ̀nà tẹ́ kọ́dà bọ́jà pé ó tẹ̀ tọ́ gan tí ò sí pé àtọ́gbọ́ gbogbo nǹkan bá ń kò lè ṣẹlẹ̀ etí àyè bàbá wọn ní wọn máa tẹ̀lé owó tó bẹ́ẹ̀ gbajúmọ̀ tó bẹ́ẹ̀ ní màtó àbí káwọn ó sin sí kánú àwọn kìnìún àdúgbò àkànlẹ̀ tí ó sì jẹ́ pé a ní makabara tó ń kò sàríyá tí wọn ní tí ó jẹ́ pé wọ́n ní sàárè pé pé tàn pé sàárè fámìlì kò sí nǹkan tí bẹ́ẹ̀ tààrà pé wọ́n ti nǹkan níbẹ̀ nítorí pé sàárè náà ni pé ilẹ̀ makanu lábẹ́ ilẹ̀ makanu lábẹ́ yóò tán fi mọ́ta àyè tí wọ́n sin àwọn òkú sí nígbà tí wọ́n ti wá gbé kalẹ̀ ikú wọn máa sin òkú sí wọ́n máa fi sin òkú sí kan òkú kan síbẹ̀ ó ti di sàárè ní wọ́n fi lẹ́ sin òkú kan síbẹ̀ ó ti sikin ó ti di sàárè mi tí wọ́n bá ti sòkú síbẹ̀ ní wọ́n bá pé wọ́n ti di kalẹ̀ kọ́dà ní tọ́lá kẹ́mi lẹ́kọ̀ọ́ tẹ̀yàn kan nínú wọn ti sòkú síbẹ̀ ó ti di sọ́dọ̀kọ̀ àlàyé kan máa kánú náà má kọ̀bárọ̀ náà tó bá ti wá rí tó tí ọ̀gá kan bá nílò sàárè bá wọn sàn pé bá fún oṣù àwọn fámìlì kò tọ́ kẹ́ǹkan wá ní kò wọn fi sí ara ó jàǹbá àsọtẹ́lẹ̀ kọjá ẹ̀ṣẹ̀ náà náà ni فمن بدله بعد ما سمعه فإنما اسمه على الذين يبدلونه والله إن الله سميع نعم سميع عليم أنا سبيل gbogbo ẹni tí ọba yìí wàsíyà ní wàsíyà tó sì wàsíyà kalẹ̀ yóò wàsíyà ọ̀tàkọ̀rọ̀ ọlọ́run ọba o yóò ọ̀tàkọ̀rọ̀ àdébí Muhammad sọlọ sọ́ndẹ́ tó bá yí padà ẹ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ ni ó ẹ̀ṣẹ̀ ni ló ń tàn mọ́tọ́jọ́ pé tàtẹ́rìn náà sọ pé òun gbé ọyá ntọ́wò tó kù sọ tábìlì òun sọ àdìtẹ́gbọ̀n sọ òun gbé lọ́dọ̀ lọ ẹ má ṣe bẹ́ẹ̀ tó o takọ̀ lọ́dọ̀ tó takọ̀ lọ́dọ̀ náà òun gbé lọ́dọ̀ lọ ntá mi wá ló jẹ́ tiẹ̀ gan lọ́dọ̀ ló jẹ́ tiẹ̀ tó tún jẹ́ tẹ̀lé mi nǹkan tiẹ̀ àyèmọ̀ ara ẹni o nípa islam fa innama ismuhu ala alladhina yubaddiluna ó dẹ́n bá inna Allaha sami'un alim wa man khafa min mọ́ọ̀sùn jẹ́nà fana isman so jẹ́ni tó bá jẹ́ pé ìtí wàsíyà tí ẹni tó jẹ́ wàsíyà ṣe tó kọ́kalẹ̀ tó sọ̀kalẹ̀ nípa tọ́jú má dúkìá rẹ̀ ni àbí kẹsàn-án tọ́jú má dúkìá rẹ̀ akọ̀jú ẹlòmíì ọlọ́mọdé àṣìṣe ẹlòmíì sọ̀nù débi pé yóò tún sọ̀nù débi pé yóò tún tún pépé ara bí wọ́n ṣe wọná fún ara rẹ̀ kó tó kú kalẹ̀ níbi àsọtẹ́lẹ̀ ṣe rí kílọ̀bù kan bẹ tó wọn máa ń lọ ṣẹ́rí tó ń bá ti kú ṣẹ́rí ìdá kan náà ẹgbẹ́ gbẹ́dẹ́ ojú kan ẹ̀sìn pọ̀tù sẹ́yìn ẹ̀yìn ọmọ ìyá fún ọ̀tí dààmú lẹ́yìn lórí gan ẹ̀ ṣẹ́mọ̀ ẹ̀ dúkìá tẹ máa rí ẹ̀lẹ́tòsí kankan bẹ́ẹ̀ ẹ̀lẹ́tòsí ẹ̀ máa wà rí ṣùgbọ́n dákan nínú ẹ̀dá mẹ́ta ọ̀hún tẹ lọ mú lọ sí club club tó máa ń lọ yẹn ibi tó ń lọ sí fàájì subhanallah lọ́la kẹ lọ kẹ mú lọ fún tíìmù àbí yòókù kínní so sọrí àwọn yẹn àní ká fi kínní fún ìdákàndá tàbí náà ká pé kalẹ̀ fún wa ká sì kínní báyìí ká sì kínní báyìí ẹ̀ṣẹ̀ lórí ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ lórí ẹ̀ṣẹ̀ yẹn tó bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ tún rò pé òun tún lè kú fa ẹni tàbí kò lè dé ó tún ṣe wà sí ẹ̀ṣẹ̀ kalẹ̀ ṣẹ́ lórí lẹ́yìn àwọn àtàwọn bá kí wọ́n pé tí wọ́n kẹ́kọ̀ọ́ sáà ẹ wàá gbé lọ fún ẹ di kọ́ mọ́ṣáláṣí fún un ẹlòmíín ní owó fa ìdá kan nílá mẹ́ta owó ẹlòmíín ọ bọ́ àdúgbò gbogbo àdúgbò mi gazaka ni gazaka ti kúrò ní kéke gazaka láti zonye zonye gan ẹ̀rí bó ṣe fẹ̀ tó tí wọn bá ní dúkìá tó ní ìdá kan nílá mẹ́ta tó ní gbogbo àwọn tó wà ń bẹ̀ wọn ẹbí ìyá transformer ní jẹra ní jẹra ní gazaka yìí e. omi ara transformer mẹ́wàá ń gazaka jẹ ó tẹ̀lé pẹ̀lú wọn wá sọ pé mẹ́fà tí zone zone wo náà zone wa dé kékọ́ ni so láti édéké mélòó ni wọ́n ní ọ̀yà transformer dáná kọ̀ọ̀kan zone kọ̀ọ̀kan zone kọ̀ọ̀kan ọdún méjì méjì ní nàìjíríà àìdèvélop lónìí láti wọn dèvélop àpò nàìjíríà irú gaza káyọ̀ tí ọlọ́run ọmọ ìtura fún ọ̀tẹ̀ kọ́ wà bẹ́ẹ̀ báyọ̀ pé lómi náà ọmọ ìtura fún ọlọ́run ajọ́ ti wà bẹ́ẹ̀ torí lẹ́mìí wọ́n lo aircon wọ́n lo ẹ̀rọ̀dọ̀ nǹkan tó yẹ kó yẹ wọ́n jẹ náà wọ́n ṣe graviton so irú gaza zone yẹn ọlọ́jà bẹ́ẹ̀ pé transformer méjì náà mẹ́ta ló wà bẹ́ẹ̀ irú zone zone mi nǹkan kàbáwọn mo sì rí mi pé ọlọ́run kọ́ bà sí kọ́ ṣàánú wa kọ́ tún wá kọ́ tún lù wá ṣe gàdàkà ní ẹ̀dẹ̀ tó akẹ́nìkan wá sọ pé sáré gàdàkà ìyá náà jẹun ìyá tó máa jẹun níbẹ̀ pẹ̀tọ̀ so inú dúkìá náà bá tó kú bá yà ó tẹ̀ rí mu dáná owó tẹ̀ yọ̀ so ẹ̀yà transformer mẹ́wàá fún wa lápèjú rẹ̀ wọ́n lè má jẹ̀gà sọ̀kọ́ lè jẹ́ kóbò mi ẹ pé ọ̀nà ọ̀nà wọn ò ṣe dáadáa ẹ̀sìn kìíní ó sì ń wojú ọlọ́ọ̀bà àbí àwọn ẹni tẹ́ pé àwọn ẹni tí ò ní àbá gbogbo ibi tí ó dá gbèdé ó dá gbèdé yìí gbogbo ọmọ tó bá kọ́ṣẹ́ tó kọ́ṣẹ́ gidi tó ṣiṣẹ́ kí kíṣẹ́ ọ̀sán àpá ìlọrin kọ́ṣẹ́ kíṣẹ́ ẹni tó kọ́ṣẹ́ kíṣẹ́ àti tó kọ́ṣẹ́ gidi ọ̀yá tí ò lọ́wọ́ ránṣẹ́ ránṣẹ́ fún gbogbo ọjẹ́ bí ni kò jẹ́ bí ni ẹ mọ́lẹ̀ ẹ mọ́lẹ̀ kò jẹ́ mùsùlùmí lápèjúwe ọba ni wọ́n jẹ́ kéfèé kò tìǹkan ọ̀nà ẹ̀bùn ni ìmọ̀ ń pẹ́ mùsùlùmí so tọ́. So, kọ́ wá sí bẹ́ẹ̀ lọ kó sí bẹ́ẹ̀ kó ẹlòmíì ọtún wọn sọ ẹtún wọn wò káàkiri àwọn okó tó bá ń bẹ́ẹ̀ ní àdúgbò báyìí àwọn aláìní tó bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ òrukàn tó bá ń bẹ́ẹ̀ ní àdúgbò báyìí ọmọ òrukàn ẹsẹ̀ ẹni tí ó ti bàlágà kí àbàdàn tó kú o ọjà tó bá yọjú tó bá ní ọmọ òrukàn ní ọmọ òrukàn lẹ́dọ̀ọ́rùn rárá tí àbàdàn bá ti bàlágà ọba ti bàlágà àbàdàn tó kú sọmọ òrukàn wọn lè ṣe so bẹ́ẹ̀ náà ni àbẹ́ni tí àwọn tí ń ha kura tí wọ́n àhàdé tí ń ha àwọn ṣẹ̀ríà àbáyé tí wọ́n lọ́gbẹ́ oríṣiríṣi bẹ́ẹ̀ àbí wọ́n bí tán ti ní ìdánwò everything bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́bẹ̀ mọ́ra wọn. kí wọ́n wá ní irú obìnrin oníkẹ́ lówó òun sí irú obìnrin oníkẹ́ sí kí ni ìlú àwọn ọmọ wa change ẹ̀ pé irú obìnrin oníkẹ́ lówó òun sí. nígbà inú family tí òní jẹ́ o tó lọ lè ṣe kíní fún club irú obìnrin oníkẹ́ lówó òun sí. irú eléyìí ń da ọlọ́run sọ pé àmọ́ ní kọ́ ẹni tó pé ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bí wàásù àtúnṣe kalẹ̀ fún rẹ̀ àbí àìṣedédé bẹ́ẹ̀ àìṣedédé bẹ́ẹ̀ nínú ọmọ tí ó jogún ó tún wá ní òun tó kún lẹ́ẹ̀kì ọmọ yẹn ṣe rí ẹ̀mẹ́jì kan rí kún mọ́ ọmọ yẹn gan ọmọ yẹn ń bẹ́rẹ́bẹ́rẹ́ gan ṣe ẹ̀mẹ́kọ́ ọmọ yẹn gan onímọ̀ ń tẹ̀lé mi jù onímọ̀ ń tẹ̀lé mi jù nígbà tó ń bẹ láyé ṣe tó ń bá kún sí ṣe rí yóò máa jogún lóòótọ́ ṣùgbọ́n ṣùgbọ́n ṣùgbọ́n ẹ sáà wà àbí torí kọjá ọmọ ìyàwó àkọ́kọ́ ẹ pé àjọ ń bá bọ̀ tẹ́tẹ́ náà ni obìnrin dẹ̀ ní sùúrù gan so ẹ dára so jánáfà nù ó ti bẹ́ẹ̀ ó ti yà kúrò níbi ojú ọ̀nà gidi ẹ gbọ́dọ̀ tẹ́lẹ̀ ẹ gbọ́dọ̀ tẹ́lẹ̀ ẹ gbọ́dọ̀ tẹ́lẹ̀ wọ́n tún ṣe pé á ah, nínú ọjọ́ ìjogún lọ́wọ́ tí wọ́n ti ń sọ ẹ̀yin afáàdá wa pẹ̀lú tòsí ẹ sọ pé á ní tí ó ti ní ẹni tí ó dogun lọ́mọ yẹn wà rárá o ìyàwó yìí náà ní ẹni tí ó dogun nínú tí ládájá ní tí ó dogun ọ̀yẹ́ lẹ́tọ̀ọ́ kẹsì ọ̀sùn yìí àtọ̀ lórí pé àná lọ́kọ̀ sọ́lọ́ sọ́lọ́ nínú lọ́wọ́ àwọn àtàkùn lọ́dẹ hakin hakọ̀ fúnfàlà wà sílẹ̀ sílẹ̀ wáàrẹ̀ ọlọ́ àti pínlẹ̀ tó ń kálukú fún ìyẹn tó dùn yẹn kò tún sẹ́ni tí èèyàn ti àtọ́tẹ́ dàbí pé ó tún iye kan tí ó dà nù nígbà tá àti kún ìyẹn tó dùn. ọ̀mọ́n kọ́ fún àwọn mọ́ọ̀sùn ní jánáfà náà ifman àwùjánáfà fàlà ifman àlejì iná lọ́ha wà fúru rahim. tọ́ so àwọn kan yẹn tí wọ́n bá ti wá ṣe bẹ́ẹ̀ ń ti jẹ́ ìdàgbàdàn kí wọ́n tó pín ogún láti yanjú yìí tí wọ́n bá wá tí wọ́n bá wá ṣe bẹ́ẹ̀ kárí èèyàn ní wàsíyà ojú àdéhùn ìfànùkọ̀ yàtọ̀ wọn ní wàsíyà kan ti máa ìtàbí ọ̀rọ̀ méjì ẹ̀gbẹ̀dọ̀ kọjá ọdún mẹ́ta kí ti máa wà tí èèyàn bá tún tọ́nà máa kálọ pé kò tẹ̀wá síwá síwá láwọn ẹni tó jogún ní ọgbẹ́ rẹ̀ ọlọ́run bá gbèsè ń bẹ lórí bàbá mi tí bàbá bá kọkalẹ̀ tánú ń gbèsè bàbá mi gbèsè ẹ wo ọ̀gá tó náà tó wá súnmọ́ inú ọ̀rẹ́ ẹni tó ń bá nínú tó ti kíní nínú tó ń bẹ́dọ̀ tó ń tó ń pẹ̀lú tó tánú ní ọjọ́ gbèsè ní tánú tánú náà tẹ́ àbájẹ dèsè tánú náà tẹ́ àjẹ dèsè. so bẹ́ẹ̀ náà tani wọn bàbá ní gbèsè lọ tani yóò fún bàbá náà gbèsè tí bàbá ní tani yóò fún ya gbèsè. kẹ́ẹ̀tẹ̀ mọ̀ pé ẹni tí ọba jẹ bàbá ń gbèsè àbíyà tí ọba ti yọjú ṣùgbọ́n tí ìyá bá ṣe kí ni ẹni tí mo mí pé tí àwọn bá san tó wà lórí òkú kí wọ́n fi gbọ́ sí lọ́dọ̀ lọ́wọ́ ọba ẹni tó bá jẹ òkú ń gbèsè tí ọba san òun náà ní gbèsè kò ní gbé lọ́dọ̀ lọ́wọ́ lọ́fẹ̀ẹ́ àbí yóò sá ti tó bá jẹ ti tèèyàn so tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tán ọ̀síyà lásìkò kù ọ̀síyà kí wọ́n tó pín ogún tí ọba bá wá ṣe bẹ́ẹ̀ tẹ̀ tí ọba tàbí ọ̀sẹ̀ bá bá tí ó yẹn tí wọ́n fẹ́ jogún ọ̀sẹ̀ bẹ́ẹ̀ káwọn ọmọ mi dáadáa tí wọ́n ṣe kalẹ̀ àwọn tí ó dùn sí dáadáa tí wọ́n ṣe kalẹ̀ tó kọ́ ọmọ lọ́lẹ̀ bá lọ́dọ̀ lọ. a òun ló pe ó ti gbẹ̀ kiri tí ló fọ́ kalẹ̀ kalẹ̀ fún wa báyìí adúlọ owó yìí bàbá yìí gbìyànjú ìjọba tẹ̀ sí kíni náà láìpẹ́ wa náà ọ̀ya àti àwọn ìyàwó àti àwọn ọmọ ọ̀ya ẹlọ́kọ́mọṣẹ́ tó lágbá tó lálá tó lálá sábẹ̀lì tí wọ́n ti ní ìgbẹ̀ àyè tó yẹ fẹ́dùn wa fábúrò wa so àwọn ojú ọ̀nà tí a máa náwó dáadáa sí náà dáadáa tí a máa tọrọ bẹ ẹ máa ṣe bẹ́ẹ̀ lórúkọ bàbá pé wá kó kọ́ mọ́jọ́ wá kó fún wọn káàbùn kí ní kàkà lẹ́yìn bẹ́ẹ̀ tí bá jáde rẹ̀ káwọn náà dábọ̀ káwọn náà lọ́dọ̀ ọmọ olùkọ́ lórí ọkọ lórúkọ bàbá wa wá kó nù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ra wọn ọmọ ńlá dá báwọn kárí iṣẹ́ ń lò yìí náà ìyàtọ̀ àbáwọn ṣe bẹ́ẹ̀ wọ́n wọ́n sì dáwọ́ dúró àná nínú àti nínú àjùmọ̀ ọkọ̀ masasi ọkọ̀ ìlúpẹ́ yóò bá ọmọ gidi sí máa ń ṣe nù ọmọ adé sí máa ń ṣe nù tọ́ba láìkì bàbá sẹ́yìn nígbà tí bàbá ìyá bá kú wọ́n máa máa gidi wọ́n máa bá máa gidi ṣe nífẹ̀ẹ́ sí ìfẹ́ tó ń kálukú wa ní sí bàbá wa ìyá wa àbàtàn bẹ láyé ìfẹ́ ni ṣùgbọ́n ìfẹ́ yẹn tó ti jẹ́ gidi àbí ọ̀jẹ̀ gidi ó bàtàn bá kú bàtàn bá kú tàbá rántí wọn níbi dáadáa tó yẹ ká ṣe ọmọdé dáadáa fún wọn àti dábìá àdúrà wa iná fi mọ̀ láti mà ọmọ mi náà máa lọ sọ pé wọn máa sọkún láti bàbá ọlọ́run máa sọkún láti ìyá torí pé wọn ń bẹ láyé kọ́dọ̀ mi rẹ̀ máa rẹ́ competitive pẹ̀lú ara wọn pé kí bàbá fẹlẹ́ kó ń láìkì ní kí bàbá fẹlẹ́ kó ń kọ́ láìkì ní especially bàbá tó bá lówó àbí bàbá tó bá lówó ṣùgbọ́n ibi láti máa gidi ìgbà tí wọ́n bá kú sánni ṣe báwọn míì bẹ tí wọ́n fowó tí kò ti lè ṣẹlẹ̀ fáwọn ọ̀dọ́gbọ̀n wọ́n ti jogún ọ̀dọ́ bẹ̀ kí ni wọ́n ṣe kalẹ̀ lẹ́yìn bàbá wọn níbi nǹkan ní dáadáa tí bàbá rẹ lómi ń ṣe tó kọ́mọ́sáàsì dáadáa tó dáa bí ìgbà tán kọ́mọ́sáàsì ní ìdádàgbà tó lówó tán ṣe jẹ̀dá so mọ́sáàsì gidi tó jọjọ pé pé wọ́n mẹ́ntẹ́n mọ́sáàsì yẹn mọ́ ìbá àwọn kan nìyẹn nínú àwọn dáadáa àwọn tí wọ́n sáàsì ọ̀bí ọ̀nà ẹ̀rọ ní ṣe wọ́n ṣe kí ló tún òyà nǹkan kan sílẹ̀ kan fi ṣètò pé ibi tó tún máa jáde fún bùkàbà kí lọ́dọ̀ ọmọ báwo báná kí nǹkan náà jà kọ́lọ̀ kó ṣàgbọ́n lọ́jọ́ pé àwọn tábà ń bẹ láyé náà ká dáa ká sí dáadáa tó yẹ pé fún àwọn tábà lọ́bàlọ́dọ̀ lọ́wọ́ ká mọ̀ sọ pé wọ́n máa ní ìyàwó mi nìkan tí wọ́n jẹ fún sóde. etí wọn àdókò sí ọ̀rọ̀ wa sí yọnu àdókò hadith yẹn wọn sì náà rí dáwọ dọlà fún ọ̀rọ̀ fún ọ̀rọ̀. tọ etí adùparí ọ̀rọ̀ yìí ìṣètò wa ṣẹlẹ̀ ní Saudi gan ló ṣẹlẹ̀ wọn pẹ̀lú ìyá àdùn náà olówó olówó ìrọ̀lẹ́ àná ẹbí owó ríyàdì ríyàdì ríyàdì làwọn ní àná ríyàdì ó ti three three hundred and fifty àbí fifty àbí fifty kìíní kan mílíọ̀n lẹ̀ náà ló fi lẹ̀ lọ́ àkọ́kọ́ olówó yìí wọn ò wá níyàwó wọn ò lọ́mọ ìyẹn ni pé ìyàwó tí wọ́n ní wọ́n ti kọ́ lẹ̀ ìyàwó yẹn ò lè bímọ ìyàwó yẹn ò lè bímọ kò wá sí àwọn kò sí bàbá kò sí ìyá láyé kò sí ẹ̀gbọ́n kò sábúrò ẹni tó lè jogún tó lọ́jọ́ sùn mọ́ alásùmọ́ tí ń bẹ alásùmọ́ tó dínà lápèjúwe kí yẹn kú wọn kọ́ sọ̀rọ̀ ńlẹ̀ kó kú ó má fi ọ̀bá ìyá kọ́ má ní àwọn kọ́ má ní àbá bàbá tí ìyá ti kú ìyàwó náà ó ti kọ̀ ìyàwó lẹ̀ lápèjúwe àbí ìyàwó tẹ̀lé kú ní síwájú ẹ̀ ìdílé ìyàwó lọ́kọ̀ ìyàwó lẹ̀ so kò sọ́mọ nǹkan àwọn sọ̀rọ̀ ẹ̀gbọ́n àbúrò alásùmọ́ kankan àwọn ọmọ tiẹ̀ àwọn ọmọ ìkíní tó àwọn tó sáà jẹ́ alásùnmọ́ tó ti jìnnà gan tó yẹ pé àwọn òkú bá ní àwọn tí ó dogun ni ogún ọ̀lẹ̀ kàn wá ó tó lè kàn wá àlájùn kò wá sí ẹnì kankan tó súnmọ́ òkú ńlá ńlá tó jẹ́ pé jìnnà jìnnà alásùnmọ́ jìnnà jìnnà ní òkú ní dúkìá wa kan bí o ṣẹlẹ̀ tó lówó yìí wọ́n ti wo sìgìlù rẹ̀ sìgìlù àsìgìlù mádání information service so ní ọmọ àdúgbò project so everything ló bẹ̀rẹ̀ gbogbo ẹ̀dùn tẹ̀lé ẹ̀rọ wà mẹ́ wọ́n wò ìpín bá náà pé ó ṣe rí mọ́ sí mi kò sí kò sí bàbá kò sí ìyá kò sí ìyàwó kò sí ọmọ kò sí kí kò sì sí àwọn aláṣùmá tó ń tó gbogbo ní ọkùnrin tó gbìyànjú kàbá àwọn aláṣùmá tó gbìyànjú lè mọ bí wàá tó gbogbo fún ọmọ àwọn àwọn aláṣùmá tó ṣe kí ni tó jí wọ́n wá pé àwọn aláṣùmọ̀ mẹ́ta náà tó kù tó náà tó jìnnà táwọn ọlọ́run ra kan gun ẹ̀ láíláí láti hà láti náà dọ̀ débi tó ṣẹlẹ̀ náà ọ̀dájọ́ wa pè wọ́n ọ̀dájọ́ pè wọ́n ọ̀dájọ́ bá adájọ́ pè wọ́n pé kí lọ́mọ ní kọ́lá dájá ṣáà kò sí dọ́là tí wọ́n ṣe jìnnà tó náà wọ́n mọ̀ ọ̀dọ́n padà wọn wọn náà ní àmà pé lọ́dún ah, sàrí olówó ni wọn náà kẹ̀ báwò ṣùgbọ́n láyé àdúrà àgbà ẹ̀ náà wala wala wala wala wala wala wala ṣùgbọ́n àyè kéèké lẹ́yà zoro na kéèké dẹ̀ wá wò kéèké kíní ní ìlọ kí ayé kíní so kò tẹ́ ní kíní pẹ̀lú wa òní sánṣẹ́ bí pẹ̀lú wa so yẹn tó kò sọ́nà fi ní àlákọ̀ pẹ̀lú wa bẹ́ẹ̀ni gbèsè jẹ́ kò kò kò dùn wá bá ṣe kan ìyàwó kàkà bá ọmọ kàkà kò wá kí wa kéèké kíní wọ́n bẹ́ẹ̀ fi sọ nìyẹn o kọ́dọ̀ àti owó tó bá ṣẹlẹ̀ kéré wà rèé ọ̀rọ̀ kọjá náà ni nígbà tó adájọ́ bẹ̀rẹ̀ pé sẹ́ẹ̀mọ tálẹ́mọ fún tálẹ́mọ nínú alásùnmọ̀ rẹ̀ ah, àwọn ọmọ kókó ní bàbá oníyà bẹ́ẹ̀ dẹ̀ ní àwọn kókó níyàwó yàwó tó ní oṣù kọ́lẹ̀ ọ̀dọ̀ lọ́mọ ètò rẹ̀ ní ìgbà ìmọ̀lẹ́gbọ̀n kan àbúrò kan àbúrò tó wà lórí tó ṣe ní ọ̀rọ̀ ó kú ni o Allah yarhamu ẹgbẹ́ sọ̀rọ̀ tí wọ́n sọ pé ọkù yẹn tí ọba tó máa lẹ́kẹ̀ẹ́ ọkẹ́ ah, ọ̀nà ọ̀kẹ́ wọ́n sọ pé àdúrà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n kà sí ọ̀nà ọ̀kẹ́ wọ́n tọ̀ ṣùgbọ́n ó fowó lẹ́wà á ní adájọ́ wa ní dúkìá tó wá sílẹ̀ á ń tàn mọ̀ lọ́wọ́ àràfà sẹ́rí dúkìá tó sílẹ̀ rẹ̀ lẹ́jọ̀gùn rẹ̀ ẹ̀yin lọ́kàn mi nígbà tí ọ̀sán wa lásùnmọ́ ẹ̀yin tẹ̀ jìnnà yìí lọ́kàn àbí sàkọ̀yìn pọ̀ ní tí wọ́n á kàn ní kọ̀ọ̀kan nínú yín wọ́n ọ̀rẹ́ kan fifteen million ẹ̀bùn kan àkànkàn kan náà ẹ̀ta wọ́n lọ́kọ̀ kankan dákú náà torí tálákà láàárín ẹ̀ta yóò wọ́n ní àkàn kankan dákú náà ọlọ́kàn kan èkejì kété nítorí táwọn ò bá yìí dáná jù ah mú nǹkan kété lò ó nígbà tí wọ́n ti ń sàtún pèsè àtẹ́sán ti kéde ẹ̀ka sáàmà ti ń sọ ọ̀pẹ̀tẹ̀ nígbà tí eré wọn wálé tán ti kàn náà jí kí wọ́n ṣe ìjọba pé ṣe àgbàdìmọ̀ pé ẹ̀tọ́ wọn ń tọ́.

kí ni ẹ̀yin fẹ́ ṣe tẹ́ ṣe ń owó tẹ́ ẹ̀dógún tẹ́ expect yìí tẹ́ ẹ̀dọ́lọ́wọ̀ lálẹ́ tẹ́ ẹ̀dọ́lọ́wọ̀ lẹ́yìn ẹ̀ pẹ̀lú ìgbìyànjú àtọwọ́ ẹ̀ lẹ́yìn àánú ọlọ́run tó ń ṣe fún un náà ẹ̀yìn tí ọlọ́run tó kẹ́ kí lẹ fẹ́ ṣe fún kí lẹ fẹ́ ṣe fún tẹ́mọ̀ náà jẹ́ jẹ́ jẹ́ ọmọdé wa kọ̀ tẹ́mọ̀ náà jẹ́ ẹ̀dọ́ náà. nǹkan sọ pé ah, ẹ̀ ń gbèdè yóò ní kàfé ọ́ ọ́ ah, ní gbèsè tó pọ̀ aláyàdó yóò ìyá lè kà sí ọ̀rọ̀ ah, fámìlì ń pọ̀ ah. wọ́n ní kẹ̀kẹ́ sọ pé àlùmọ́ọ́nà fàánọ́sọ́ náà nà ń fa òkú ṣẹlẹ̀ ń tẹ̀ra ṣẹlẹ̀ láǹfààní ìgbà tó ń bẹ láyé kò lẹ́tọ̀ọ́ káwọn ṣe láǹfààní ìgbà tó bá kú. wọ́n ní adájọ́ ní ní ẹ̀ńbẹ́nu kínní ni o mo sẹ́ndẹ̀ sáwọn ìlú mo sẹ́ndẹ̀ sí kínní adájọ́ ní ah, àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì kú wájú wọn sì ń lọ kò sẹ́ni kọ́ bọ́ọ̀lẹ́ لذلك تنقلب لك سبحان الله لا اله الا الله ان الانسان سبحان الله ليطغى الله استغنى ان بصدق انك امين شاف انك عمود مؤيد وانه لحب الخير لشديد سبحان الله انا قشنوا كذا كذا كذا وني وشو ها wọ́n sọ pé kí wọ́n kanu pé é ètò kan àwọn nìyí àwọn ọ̀tí ẹ̀mọ́ abẹ́rẹ́ àwọn òwò kọ̀bí àwọn òwò èyí wọ́n ti kú ó ti kú nítorí wọ́n sílẹ̀ ṣé wọn ẹ̀kẹ́tì lọ́kọ́ lọ́wọ́n á sọ àwọn ọ̀dọ́ lẹ́nu táwọn òwò táwọn òṣèlú jẹ ṣé ẹ̀kọ́ ló sábà bí àwọn à ọlọ́wọ́n ti kàwọn yìí ṣe ń pé nínà nínà mélòó ni adájọ́ tó fi nínà kọ̀ọ̀kan lẹ́kọ́ nínà kọ̀ọ̀kan adájọ́ kìlọ̀ ń nínà mẹ́wàá mẹ́wàá bógun nínà mélòó adandan ní kí wọ́n fi sílẹ̀ káwọn kan máa ṣe àṣìná lè lè báyìí lọ́dọ̀nà lọ́nà nígbà bá tí wọ́n bá sílẹ̀ ní iṣẹ́ ìṣìnà lọ́nà kíákíá rèé sùhánà bẹ́ẹ̀ lábẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n tẹ̀ sánú ẹni tọ̀hún náà ń sànú tọ̀hún náà lóòótọ́ irú ẹni òun bọ́yá ẹlòmíì náà ṣe dáadáa tó ń lẹ́kàn yàn kan mọ́ tó bá ṣe dáadáa náà pẹ̀lú owó ẹni owó tó ti ní tó fi wójú ọlọ́run àbá ṣáà pé nǹkan náà máa jẹ tiẹ̀ náà tọ́lá bá ti jẹ́ pé kò tún ṣe eléyìí ń kalẹ̀ nígbà tí ń bẹ láyé nígbà tí wọ́n ṣiṣẹ́ fún ẹlòmíì kọ́lọ̀ kan ṣọ̀rọ̀ mẹ́. òun ni ìtumọ̀ hadith anabi sọ̀tún sẹ́nà Bukhari ìtumọ̀ yẹn gan-an wá yàrá ó ìtọ́ṣẹ́ náà nìkan yìí àti musulman alina ní nasaayi tánàbí sọ pé sọlọ lọ sọlọ ayyukum maalu warihi ahabu ayyukum maalu warihi ahabu yajin maali ta nínú ẹ̀yin sọ̀hábà wọn sọ́tò dúkìá ní dúkìá ọ̀la ẹ̀kẹ́ bí dúkìá ara rẹ̀ gan-an. kọ́ọ̀lù wà Rasulullahi máa ń na àhàdùn máa lù bẹ́ẹ̀ sí àhàbìlẹ̀ ìlú máa rẹ̀. kò sẹ́ni tọ́jẹ́ pé nínú àwọn tọ́jẹ́ pé dúkìá dúkìá ní ọ̀la ẹ̀kẹ́ bí dúkìá rẹ̀ lọ. ànábì sọ pé sọ́mọlọ sọlọ. ẹni tí ó láti dúkìá dúkìá dúkìá rẹ̀ nìkan máa lù àhàdùkún máa kọ́ dàm máa lù bẹ́ẹ̀ ó ní tẹ́ bá tẹ́ bá ṣe dáadáa látara nítorí ṣe fún dúkìá ní ayé mọ̀tẹ́ tọ́ ní. sọ dúkìá dúkìá ní sẹ́yìn tí ilẹ̀ tuntun ojú mọ́ ni. ìyẹn pé àti lọ́nà bá kẹ́yà tí àwọn bá máa ṣe dáadáa kalẹ̀ pé torí pé lọ́nà kọ́lọ́mọ ti bá lọ́nà tọ́jú ẹ̀fẹ́ dáadáa kalẹ̀ ìyọ̀ tí wọ́n ń ṣe ìkíní fún oníṣẹ́ mi. ẹni tí àwọn bá tún wá ṣe fún ọba tún wá mọ̀ ṣe bá àwọn ọmọ kan tí àwọn bá tún wá mọ̀ sí àtúkọ̀dá. ọmọ wọ́n ń jà wọ́n ń sin wọ́n ń bẹ̀rẹ̀ àbá lọ tẹ́ èyí ò ṣẹlẹ̀ ní maka níbo wọ́n ń bẹ̀rẹ̀ àbá lọ nílò maka wọ́n ń bẹ̀rẹ̀ àbá lọ tẹ́ wọ́n ń sin wọ́n ń sọ́jọ́ àwọn kan sì jà kọ́kọ́rọ́ àwọn máa sì jà kọ́kọ́rọ́ bàbá ń sin wà ní ní ní òtí ìsìn ń gbé lọ ń sin lọ́wọ́ ìjọba kòtò ń sin láàdù àwọn kan jà kọ́kọ́rọ́ wọn kọ́kọ́rọ́ wa wọ́n ta ọ̀rọ̀ ilé ayé ìwàhálà ní fìtínà ní kẹrí adùn ayé owó fìtínà ní àti ká bẹ̀rẹ̀ lọ́wọ́ lọ́jọ́ pé kí kálukú kó sojú òkú láti kọ́ ọmọ ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀sán ẹ̀kọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ bá ẹ̀kọ́ súnmọ́ ní màmá sọ̀rọ̀ kí wọ́n sì máa lò ó eré tá à ń kọ́ lásán kí wọ́n máa gbìyànjú kó sì máa bẹ lọ́rùn rẹ̀ ní ayé kó sì máa bẹ lọ́rùn rẹ̀ ní ayé wọ́n á tó so bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn o ká múra ká múra ká ṣe ká ṣe ká ṣe rẹ̀ sùn sí láti dọ́kítà màtá àti àrò ẹ̀rọ ìdààmú ah àná sì ń ṣe nígbà tí wọ́n sọ̀rọ̀ kí ní ẹ̀sìn ìdùnnú lọ́sùn hàmì rẹ̀ àmì ṣe nígbà pé ah yóò rẹ̀ ń ṣẹlẹ̀ o ń ṣẹlẹ̀ dáadáa o àwọn ọmọ tó máa jẹun ti rẹ̀ jẹ kọ́dà nítorí wọn aburú bá àwọn ọmọ náà tó máa lo nǹkan síbi ẹ̀ṣẹ̀ ẹni tó sì kú ló tún ṣèṣirò irú ẹni tá a yé ń sọ wọn náà tún ṣèṣirò owó òun halal náà bọ́nà haram ló ti kó jọ tó halal náà ń bọ́ lọ́nà sí ọlọ́wọ́ bẹ̀rẹ̀ wọ́n bá wà á dẹ́pẹ́ ní haram àbí haram halal

sóye wọn bá ṣe máa tó yàtọ̀ sí ọ̀nà jákujàku yìí ní tí wọ́n ṣe wíìlì kó ní sẹ́rí ọkùnrin àtọ́bìnrin bákan náà ní kàkà nínú tẹ̀ fún wa ìgbọ́n náà ìgbọ́n náà ọjọ́ wúlò kẹ ìgbọ́n bá dundun ẹ̀ ń dọ́gbọ́n ọkùnrin kékeré ní kàkà wà wọ́n máa gbẹ̀mẹ̀ tẹ́lu àdéhùn àmẹ́lẹ́ sọ̀rọ̀ náà gbẹ̀mẹ̀ tẹ́lu ayà náà ọlọ́run ti fún ogun láti sánà ọlọ́run ọ̀dọ̀ adá mẹ́lákù kan kọ̀dọ̀ adá mẹ́lákù mọ̀kọ́ rọ́bà kọ̀dọ̀ adá ẹ̀kọ́ náà ń rí gẹ̀lẹ̀ kò sí dáadáa nàbíyì mọ́sálì ọlọ́run ọba náà pín náà pín kan sí láti sánà so that àdéhùn àtàlàyé ó kọ sí ọsẹ ọgbẹ kẹ́nìkan akọ máa ní ara àtọkùn àtọbẹ ńlá kan náà wọ́n ní dátàkùn àtọbẹ ti ń gba kìnìún sọ́tìlẹ̀ ní yàtọ̀ so bẹ́ẹ̀ ni àwọn kan ní nǹkan kan ní nǹkan máa ṣe ìtura àgbẹ̀rẹ̀ ìyàwó ẹni tó fẹ́ ìyàwó tó fẹ́ ìyàwó di mẹ́rin kó gbogbo náà ní kẹ́ fún lẹ́gùn orílẹ̀-èdè tìwá bẹ́ẹ̀ gbogbo náà níyàwó ó dára nígbà tí ń bẹ láyé ó tún dára lọ sálẹ̀ kẹ̀yà náà. táwọn afáàná torí tí wọ́n bẹ àbí tí wọ́n bẹ̀rẹ̀ náà àtúndínlógún àwọn afáà ní kẹ́kẹ́ lógún ìgbàlá. àbí ogún yìí ìgbà tí wọ́n ti kí nílẹ̀ yóò ní bẹ pé ṣẹ̀kẹ́ tó pín ogún yóò tó tó ṣe tó kù ṣe ní pé lẹ́yìn ọdún mẹ́ta ni ṣẹ̀rí lẹ́yìn mẹ́ta ìyàwó àkọ́kọ́ yẹn tí wọ́n ti jọ ń dá láìsí pé ẹ̀dùn àwọn àǹfọ̀n tó fẹ́ àwọn kejì kejì kẹta kẹrin so kẹbi kó sàǹfààní obìnrin rí àwọn ilé iṣẹ́ tó ń ní o tí wọ́n jáde dàbí eré kan ojú kọsí kínní wọn àtàwọn ọmọ ìná orúkọ ọ̀nà àkọ́kọ́ àdìsẹ́ rí ẹ̀kẹ́ èyí tó dé kàyìn sẹ́nà àwọn ṣẹ̀ṣẹ̀ dé náà pé tí kò bá yá kò tí ì lo kíní pẹ̀lú wọn lọ títí wọ́n ogún ọdún kankan wọn kò jọ àbí kíní kò tí ì lo kíní pẹ̀lú ṣùgbọ́n ṣẹ́ẹ̀rí ebi tá a bá fi tẹ bá ti rí inú iléeṣẹ́ yẹn àbíkọ́ ìyàbọ̀ sí ilé epo ẹ sáà ti pín in ẹjẹ́ kan wà tí àwọn ọmọ rẹ̀ ná àbí tó ti hàn pé àwọn ọmọ rẹ̀ mú nǹkan kéré kọ̀ọ̀kan bẹ́ẹ̀ so lẹ́yìn ọdún mẹ́ta yẹn tẹ̀sí àti ogún. wà á fi ilé àti wà á fi ilé àlù orí fún jẹ́rẹ̀ mẹ́sìn wọn bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ wọn wọn bá dájú pé kùn ó sọ ìrírí lọ́dọ̀ lọ. àwọn akátárì omi ìṣẹ̀lẹ̀ omi ìtì ìrọ́jú kan omi ìrántí bẹ̀rẹ̀ kan omi lọ́wọ́ mẹ́sẹ̀ ọ̀gbẹ̀ táàbì lọ sọ fáàmì lẹ́tọ́ àwọn afáàmì múnà kọ́ ṣàánú wa. ogún ẹ̀kẹ́ pẹ́ tí wọ́n pín tí ọba jẹ́ pẹ̀kẹ́ kan nígbà ń dáadó ní tí wọ́n bá sì wà tí ẹ̀ bá ti rí gbàtí bá ti wà ní ẹ̀pín nǹkan mi ìjọba ti pín náà ìjọba ti pín bọ́sẹ̀ kẹ́kẹ́ tí a bá ti rí àwọn kan nígbà ní báńkì nítorí ní báńkì ẹ̀dọ́ sí ojú ẹ̀ ẹ̀ mọ̀ sí pín ẹ̀ padà máa pín àbẹ́ nǹkan bá di òkú tó ní ìfẹ́tọ̀ àwọn nu tí ó jẹ fún un ọmọ ilẹ̀ bùkátà jẹ́ pé ìwọ́n tó ń retí pé kẹ́kún ẹni tí bàbá rẹ̀ ìyá rẹ̀ àbíyá rẹ̀ àbí ẹni tó sọmọ tí ó jẹ fún un ó fi dúkìá tó fi ó sì lẹ́tọ̀ọ́ sí nínú tí ó jẹ fún lọ́wọ́ òun ò sì ní. tí wọ́n bá tún gàn fún un lọ́wọ́ lè kẹ́ látara rẹ̀ ṣé kàn máa bẹ láàrin àwọn ọmọ olókùn jẹ́ pé kìíní yóò máa fún tọrọ yóò máa ṣe oge àbí yóò sì máa tọrọ tó máa ṣe kí bó tó jẹ́ ó tó mu bẹ́ẹ̀ náà lóbi ìyá rẹ̀ ìyá kò nílò ní kókó àrùn tòmátò kọ́dà ó tó ṣẹ̀lẹ̀ pẹ̀lú rẹ̀ pẹ̀lú àwọn ọlọ́run torí ọlọ́run kẹ́ ẹlòmí pẹ̀lú dúkìá ẹ̀wà kan ẹ̀wà gbẹdẹ kan wọn tó nílé mẹ́ta ẹlòmí náà tuntun wá lè kú wọn tẹ́ ń tọ́jú kún ẹ̀tọ́ rẹ̀ nínú wọn padà kún tẹ̀tọ́ rẹ̀ àwọn tọ́jú fún òfilẹ̀ ní tọ́jú ní sọ́kọ̀ wọn kàn fún un. ǹdá kọ̀dà ẹ̀jẹ̀ benefit nìyẹn kọ̀dà rárá ìyẹn tó máa máa ṣẹlẹ̀ lọ́dọ̀dọ̀ ibi títí máa sára ṣẹlẹ̀ ṣẹlẹ̀ síjú àwọn tó bá ti dàgbà náà fáwọn táwọn máa ń yàrá tí ó jẹ ìyẹn ni pé ó kéré ló má kéré bá wọn sùn náà ká pé àwọn tiẹ̀ ti jù wọn lọ. wọ́n ti pé èjì bẹ láàrin lọ yàrá pé bọ̀dá ni tí ọba pa wọn àti àwọn àbúrò rẹ̀ pọ̀ olùdókòwò àbá tìyẹ lọ́pàá ń kọ́ olùdókòwò àbá nìkan lọ́pàá ń kọ́ bọ̀dá ni bí ipò bàbá lọ́jọ́ fún àbúrò àbí ọmọ ikú bàbá dáadáa kọ́dà bàbá mi bọ̀dá mi ó ju ìyàwó tí bàbá wọn fẹ́ lọ sísítà mi ó ju ìyàwó tí bàbá wọn fẹ́ lọ nínú ọ̀ṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. so àwọn nǹkan yẹn ń máa sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́tọ̀ ẹni tẹ́tọ̀ fún àgbà tẹ́tọ̀ tó ń dó kéè tẹ́tọ̀ bí àwọn sọ̀rọ̀ fún máa ṣe jàǹbá àyà àti wọn máa bọ̀ rí àdúgbò mi nígbà tí wọn wọ́

ẹ̀rẹ́ ìlọ pẹ̀lú àwọn èèyàn bó kan yẹn àwọn kan ṣàmì wa àbí kọ́ máa ṣe jàmbá kọ́ máa ṣe ọdẹ káwọn aṣáájú sì máa wò pé àwọn ẹ̀kẹ́ àbúrò àwọn náà ni bí wọn bá jẹ́ fáwọn kan máa fojú àwọn ọ̀rọ̀ kan sì máa ṣe jàmbá fún wọn ó jẹ́ sí àkọ́ṣà dáṣà àbúrò ọ̀dà kí wọn máa ṣe o bí ó ṣe máa ní kúkúrú ni wọn náà balọ̀ tó sallallahu alaihi wasallam níbi ọ̀rọ̀ wa àti iṣẹ́ wa àti ìṣesí wa ọ̀rọ̀ yìí ṣe pé ọ̀rọ̀ ẹnu kékeré ọ̀rọ̀ pé oníṣúná ni yóò sọ́nàtì nínú rárá ẹ̀sìn ìyẹn máa ń dènà máa ráṣà ìyẹn máa ń practice ẹ̀sìn tó àwọn ọmọ kékeré ti ń wá kí ẹtù pẹ́lú ní ọ̀pẹ́ kọ sínú pé pẹ́lú ní ìṣòro kí tọ́ba ti di ọlọ́wọ́ ọ̀la yìí tán ọlọ́run kọ́ làwà rẹ̀ mo ti ń jẹ ayé ọlọ́run kọ́ làwà rẹ̀ ni nígbà tó ń pẹ́ lọ aláhùn yẹn fi dúnìá wà láàfin ẹ̀rọ pé náà náà tó tẹ̀lé wọ́n ní fi dúnìá láàfin ẹ̀yẹ́ ń pé fi qillati dunya àbí ọ̀fọ̀nà ìdúnyà wa zawaliha káyé kéré ayé sèso yóò sì padà tán kálíbà ronú kọ ẹnu kálíbà ronú kọ ẹnu fanazihadu fiha fanazihadu fiha káṣí káṣí kí n kálíbà wa ara yé sá kọ́dọ̀ bọ́nà bá yóò fún wa káṣí dára ronú nípa ọ̀run fi ìrọ̀mátìhá fi ìrọ̀mátìhá fi ìrọ̀míhá. وعظمتها في عظمها وعظمتها وبقائها وأبديتها فنرغب فيها كذلك نصيب من نطاع بي وقيامة ستو إسر إسر إسر إسر إسر إسر كالبا سدو كلات بي إن اللون بي منام شو بس بي خير في سورة أنا قال الله سبحانك اللهم الحمد أشهد أن لا إله إلا أنت أصبحك أتوب إليك